الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته أنا الله àtọ́ àlékún ìkẹ́ ọlọ́run orí agbẹ́gbẹ́ tó ọlọ́run bàbá nígbà Muhammad sallallahu alaihi wasallam. Òní ni ọjọ́ kẹta nínú oṣù Rọ̀bọ́ọ̀nù lẹ́yìn tí ìgbésókè wà nàìjíríà lẹ́ẹ̀kẹta ó tẹ̀síre kò wà hàn nínú oṣù yìí. mọ̀kọ́dúnà ni à ń ṣe lọ́wọ́ síwájú. òun náà ni báwo ló ti yẹ ká máa tú àlùkò hàn. tó ti jáde pé ìtọ́nà ń sọ òun gan làwọn náà ń gbọ́ yìí nítorí wọn sọ òun náà sì ń jáde fáwọn èèyàn ìlànà òun nìyẹn máa ń pọ̀ èyí tí a nílò kátà sí púpọ̀ jùlọ òun náà ní ọkà tí a ń ṣàlàyé òun náà ní bóòlù àti tú àwọn àyà kọ̀ọ̀kan nínú àlùkò àwọn àyà kan bẹ bẹ́ẹ̀ bá ní bẹ́ẹ̀ tú pẹ̀lú èdè ara èdè lágbára yóò yẹ gbọ́ dáadáa èèyàn ní orí ìtumọ̀ tó lọ́gbà lórí ọ̀gbọ̀n àwọn yàtọ̀ wà bẹ́ẹ̀ èèyàn ní bùkátà láti wá ìtumọ̀ rẹ̀ káàkiri ní ọkùnrin ní ìdájọ́ tó dẹ́gbẹ́ ní ìtumọ̀ rẹ̀ kí o yé ní ìlú àlùkò àrùn náà rẹ̀ wọ́n máa ń ní pẹ̀lú ìpìlẹ̀ àárín ìbílẹ̀ kùrùhán. omi ìfín bẹ́ẹ̀ náà wọ́n kò wáá nìyẹn lórí ìtumọ̀ rẹ̀ eléyìí ni ẹlòmíì fẹ́ gbọ́ o ẹ̀sìn ìdí àwọn àmì ìdílé rárá kọ́dà tó fa tẹ́lómi ti wẹ́n tí wọ́n fi ń dọ̀ ipa àdéhìí àlẹ́bà Muhammadu ẹ̀ gbàdéhìí wọlé má ní lórí nítorí pé ẹ̀sìn tó jọ nù Al-Qur'an àbí tó lọ fi tako Al-Qur'an kò rọrùn kí kòhánì àtàbí ìtakùrọ̀ àwọn àwọn àlẹ́fẹ́ yàrá ṣe. àwọn tó ti máa ń ti báyìí kò sí ìka tí wọ́n ń fẹ́ àdíìsì yẹn ni wọn ò fẹ́ torí àdíìsì òun ni àlàyé ìsìlámù pọ̀ mẹ́fún pọ̀ tí wàá tó àfi ju wọn ẹ máa ń takò ìtakò tó lágbára ni o àwọn ìyá mi wà lọ pé àdíìsì ló ṣàlàyé ẹ̀kọ́ wa tẹ̀síìrù nínú àwẹ̀ lóṣooṣù àfáàyè ẹ̀yà sí ibi táǹkà ní dáhùn dúná ẹ̀rọ sọgbọ́ wọn kọ́ nǹka ẹ̀yà dúná àwọn fẹ́ràn náà ni ọmọ kan lé ọmọ gbọ́ wà sí báyìí lẹ́nu gba tí kẹ̀sì bẹ̀rẹ̀ ní àwọn èyí mẹ́ta náà lọ́sẹ̀ ìdíwá nínú àkọ́kọ́ lẹ́nu mi ti dàgbà fún mi ẹ̀bẹ́ àmọ́ mi rẹ̀ ni o ní mo á dá alálẹ́ nu oṣù yìí àwọn àkọ́kọ́ lẹ́nu ti bẹ̀rẹ̀ wàhálà ẹnìkan ní kò tó tó kọjú fún obìnrin mùsùlùmí tó ń ṣe haidọ àbí tó ń ṣe nípaàsì ọlọgbàwẹ káfíńtì ẹwọn kan ó ní láyéláyé ẹ lórí buhari ẹ lórí buhari pé obìnrin náà ń ṣe haidọ o àbí bá ṣe nípaàsì o kò yìí kò gbọ́dọ̀ dáwọ̀ ó sì múra kankan lé lórí wa ààrẹ ìdè kan wájú rẹ̀ tọ́tún hó àwọn ìtumọ̀ kan wà pé bọ́ bá wà lọ́kọ̀ àrídọ̀ náà lérí o àfikọ́ owó ní ọ̀rọ̀ àlẹ́mú àmọ̀ṣọ́mẹ̀ wọ́n ti wá rí olùsọ́gbà tó lọ bá ń sọ àlàyé àwọn tí wọ́n ní gbáwẹ̀ ní oṣù ọ̀mọ̀dọ́ náà èèyàn méjì ló dákọ̀ ẹni tó sẹ́yìn àjò àtẹ̀tọ́ tó ní àtẹ̀tọ́ rẹ̀. Àwọn méjì tọ́lọ̀ fún láǹfààní àti ìdàrú láti dá àyà padà. Àpò ẹ̀sìn ti háídọ̀. Àdìs ló sì sọ àdìs ló àlàáfíà rẹ̀. Nítorí wọ́n ní ká mọ̀ tó Al-Qur'an pẹ̀lú Habibi, àwọn afá ní Bìlì Habibi Asọ̀hìn. Bìlì Habibi Àdìs ló àlàáfíà náà ni o ní ẹ̀kọ́ lọ máa dìde káṣí mú ti ní àbí kú àlùkò àlùkò ní àyè títí mọ́ lẹ́tọ̀ọ́ sí. ní wọ́n ní hadith ní lálàáfíà ìtumọ̀ ní pé kò dáa nígbà náà níbi sọ̀rọ̀ yẹn. a ti bọ́ síbi a ti fún alápẹ̀rẹ̀ ẹyọ kan lánàá. nínú àwọn ọ̀nà tá a máa fi ń fi hadith ànẹ́bí tá a máa fi ń fi tú àlùkò hánì tẹ̀lé. nínú rẹ̀ ọlọ́ni wà ẹ́gbẹ́là hàn mọ̀sàtọ́àtùn nínú fẹ́gbà short and five ní ọ̀dún sọ ircc ìgbà tó lọ́wọ́ bá ń sọ̀rọ̀ nípa bá ti kojú àwọn ọ̀tá ọlọ́run àwọn ọ̀tá ẹ̀sìn láti pèsè wọn ọlọ́wà ni fpp àkalẹ̀ fún àwọn ẹ pèsè àkàlẹ̀ fún mi fáwọn ọ̀tá ẹ̀sẹ̀ yìí ọ̀tá yín ní kú wọ̀tẹ̀ gbogbo ohun tí ẹ bá ń lágbára gbogbo agbára gbogbo ohun tí ẹ bá ń fa agbára lélẹ́yìí òun ni kí ẹ bóyá àwọn bàbá wa ń jọ bóyá wá ẹ̀là àwọn gbé wọn gbára lé tí wọ́n fẹ́ bá àwọn gbèsè ríjà tọ́lọ ní wà ìdó lahom mọ̀sítàtà tó ní kò wà àwọn bá lọ sí sẹ́rù ọlọ́run ìtẹ́lẹ̀ bá mọ̀ bí o sì kìnnù ìtẹ́lẹ̀ bá mọ̀ àwa náà mọ̀ àwọn àkàndé kọ́dà àwọn mí sọ kí wọ́n fẹ́ débi tí wọ́n ti fẹ́ ja ogun wọ́n sì sí fìlà wọn oyún sì jáde mẹ́ oyún mọ́ ta àwọn aráàlú kí làwọn náà ti ní kó wà sí mi ó sì fi àwọn aráàlú náà wọ́n bọ́ yẹn lọ sílẹ̀ ẹ fi sí àkàlẹ̀ fún wọn ní kó wà sí gbogbo tí máa ń jágbára ó ní ìfàsẹ́lò ni ó rò pé à ara agbára náà ni kí la lè ṣe tó yẹ sí pé wọ́n bá ti tàfàbó wa wọ́n bá tàfàfà wa lórí lọ lọ. ẹ̀jẹ̀ àlò kankan ẹ̀sùn kan lọ́wọ́ bẹ́ẹ̀ bá ti ń bá ti ń sá wa ní ìjọba yìí yóò sì máa di ẹ bá ti ń gún wa ní ìjọba yìí yóò sì máa di ìjọba wọlé. nígbà tó ní ìlú yìí wọ́n lára tí wọ́n fi ń pèsè àkàlẹ̀ fún wọn náà annabi muhammad sallallahu alaihi wa sallam annabi yẹn gbọ́ o àlùkòyà tọ́lọ̀ bá dákọ̀ yà yín bí máa ná àrọ́mù máa bí tuyi lọ́nà àrọ́mù yìí ni agbára tọ́lọ̀ wúyà yín àrọ́mù yìí àwọn àfà wọn ní dòní lágbàtà náà ti ń sọ̀rọ̀ yìí nǹkan tẹ́yẹ̀ máa tún jagun jù tó ní agbára jù ọlọ́mọ yìí tó fi di òní yìí náà ìdí ẹ̀ fi ń da ọjọ́ ẹ̀ fi ń da ẹ̀ pé tó sí lọ́ọ̀dù tó ní agbára nígbà ẹ̀ fi ń tagun nìkéle ọ̀rọ̀ mu ìdáná bí sọ̀rọ̀ sọ́gbà náà wà ní ìsìlámù ìsìlámù wa ní ìdí ọ̀rá sáyé ẹ̀ pẹ̀lú ọ̀nà tí ọlọ́ọ̀tì rán mẹ́ta Muhammad láì tó bẹ́ẹ̀ ọ̀tọ̀ tó wọn máa wí ọ̀tọ̀ táwọn sì máa gbọ́ yé níta máa ń bẹ́ẹ̀ láàmú apply alẹ́ yẹn àfáàfẹ́ tó ibẹ́ ni àmọ́ ìdí ìmá dákọ̀ ilé ẹ̀kọ́ ìrúgbìn dákọ̀ rẹ̀ ilé ẹ̀kọ́ yẹn ilé tó ní o nígbàmù kan wà lẹ́yìn Haúsá wọ́n lọ tó SIS program sùn yẹn Zaria àwọn ọmọ onímọ̀ ọjọ́ tí kìlọ̀ kan ìṣẹ́ àwọn ìfọ́n bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ ìmọ̀lẹ́ tí wọ́n máa kọ́ aláwọn sùn kan fẹ́ mú gbà yẹn pé ó wá fẹ́ mú sùn kan lékéwù kan àwọn lékéwù kan náà wọ́n fẹ́ kán bá wọn àwọn àwọn pé kí àwọn lè ṣe fáwọn lè ṣe ìfún fún mímú wọn o ọ̀kẹ́ àwọn ogun náà rèé tí àwọn alágbàtà lè fi gbà tẹ́lá àwọn sáré àwọn wọ inú lékéwù báyìí dé oníṣẹ̀lẹ̀ ọ̀wọ́ ni ẹ wo ilé fi wa náà ni olùbàdàn rẹ yẹn gbàgbọ́ ẹ̀dẹ́gbẹ̀ sọ <laughs> gbàgbọ́ ẹ̀dẹ́gbẹ̀ sọ ilé fi wa ni mo ti parí mo wà ní kí n gbọ́dọ̀ lọ sọ fún mi. àmì ń jọ bẹ́ẹ̀ sílẹ̀ ni tí wọ́n fi pé kọ́dà nìkan náà sọ nú àwọn ajálẹ̀ sí ìtàn àbá ṣẹ́wù sàbán àwọn òsọmọ ní fi hàn wọn náà bá àwọn náà ti ń lo ju bí sẹ́kẹ́ fi ń lọ sí wà sí ń tẹ́ mú lọ́tọ́ yọ tẹ́yọ̀ fìlà lé tó fi dé mi yìí tó dé mi jáde but àwọn ti kàwọn ti wà sí ìlú yìí kó takò ó tí káwá lọ kúrò àwọn lẹ bẹ́ẹ̀ káàbọ̀ lọ ìlú àná Muhammad àtọmọ ìjìyà lọ ni wọn lè ṣèjì kan àwọn ìjà fẹẹ ìpele wọn àwọn ìjà kéékèèké olóyún ìjà lójú òní ogun ìjà lójú òní gbogbo tí bá dè mọ́ra kí n tó yára ìfọkọ ni àti ẹ̀sìn tó fún ọlọ́mú ìfọ̀hún ìyàwó àpàrà sọ fún ọ rẹ̀ tó fẹ́ lè fẹ́ para sọ fún ọ fún wa a sọ fún àtàbọ̀lọ́ bàbá àpàdà a sọ ẹwà ní pé ìsìláàmù lẹ́sìn anẹ́bìsì ní babalá afáàfá mufasiru lọ́mọdé yẹn túkú àyìn ẹfẹ́ tẹ̀lé tìmọ̀ ti yẹn tàlẹ́bì lẹ́sẹ̀ ní. bí ọkọ̀ yẹn ṣe bí àwọn àwọn gbádà ṣe wọnú ibi tí wọ́n báyìí dé oyún tẹ̀lé wọlé ni ìtànà oyún wọnú ọgbà ni nígbà tí a bá rí wọnú bọ́ wọ́n padà ni. tọ̀ àwọn kan náà fi hẹ́hẹ́ sí nínú jẹ́nì kan ṣe tí wá jẹ́ àmì ìdúgbà yẹn àwọn náà ti kú ní sìn wọ́n ti wọnú kíláàsì lákàtì bóyá ẹ máa wí nǹkan báyìí wọ́n ní ká máa wí ẹ máa wí báyìí ẹ náà wí báyìí lọ wọ́n ti ká kíláàsì kọ̀ọ̀kan ẹ̀yẹ́ wí báyìí ẹ náà wí báyìí lọ ẹ̀yẹ́ báyìí mo kíláàsì kan náwọ̀ èdè kíláàsì bẹ́ẹ̀ gbọ̀rọ̀ wíre èdè kíláàsì gbọ̀rọ̀ wíre wàhálà bá wí. <laughs> ṣé àwọn ìbáyìí bí ibi sáìmọ̀dù iléeṣẹ́ báyìí wọ́n sì àlọ́ tòsí bẹ́ẹ̀ wọ́n tòsí bẹ́ẹ̀ tàbí gbogbo ọjọ́ tí wọ́n lò tí wọ́n ṣe gbé tàbí tó wà nù. wàtá nǹkan wọn lọ tẹ́ fábùrọ̀ ẹ̀yà ìgbìn báyìí ìdí báyìí lẹ́rìí ẹ̀yà báyìí ìdí báyìí lẹ́rìí wàtá wí tẹ́ wọ́n yà wọ́n fún ẹni tó kù sínú ọ̀rọ̀ lọ. ẹ̀fọ́ mi jọ̀ ẹlòmíràn àti ìsìlámù fún ẹ̀kọ́ tókù bá wà ní àwọn tó ń lò ó jẹ́ aburú ni ẹ̀ṣẹ̀ lọ́lá ni ibẹ́ ni ibẹ́ sì rèé kúkúrú ni wọn àfọwọ́ ọmọ ògbé kàtọ́ ó ní hadu sahir hàn àdọ́gbò tó ti sẹ́yìn ẹni tí ẹgbẹ́ ti mú tó ti dẹ́ ó ní bí àbẹ́ ti jẹ́ ó kẹ́lẹ́ ìyá náà ẹmú ẹdùn mẹ́lẹ́kẹ́ àwọn ilé ìjọba ní káwádìí ẹ̀ lọ sáwádìí ẹ̀bọ̀ ní tó sún àwọn àfá àgbérí kan báyẹn ó ń ṣe ṣe wá ara yìí lẹ́yìn ẹgbọ́n tó náà wí ọlọ́run ní gbogbo ń tẹ́ bá mọ̀ lágbára kọ́ra gbogbo ń tẹ́ bá mọ̀ ní ní kúnyẹ̀ tó ń gbogbo ń tẹ́ bá mọ̀ ní agbára òun ni ẹ fi pè sí àfogun tẹ́lẹ̀ ẹ̀dẹ́jà àmọ́ Ànábì sallallahu alaihi wasallam Ànábì ní kẹ́ kú àtọ́lọ̀ bá sọ yẹ̀ yìí Ànábì alìkúwà tó ń bó tó ń àlùkòwà tó àrọ̀mù kúwà tó lọ́n dákọ̀ yìí mọ́tìsí alẹ́bìnrin mọ́tìsí nǹkan mi ló fi ní àlùkòwà tó tó fi ló màtọ́ lọ́n bá ọmọ wa ọmọ ọmọ wa ní nẹ́kírà ẹni lọ́n gbọ́ ní nẹ́kírà tó lọ́mọ wa yẹn ó ní ẹlẹ́sìsì ẹlẹ́sìsì ẹlẹ́sìn gbogbo ń tẹ́ bá mọ̀ lágbára ní kẹfì kùtì àbí ń kúwà tó gbogbo náà lágbára alẹ́bìnrin wa dé alẹ́bìnrin ẹ̀hẹ́ àlùkòwà tó hàn àrùlọ́mù. Àwọn àfáà lónìí tí wọ́n sọ Al-Qur'an wọ́n láti ìjọ tí wọ́n ti ń ja ogun láyé tánẹ́bì tó dé nító mójú tó ní agbára jù nínú tó yẹ ti ń jagun òun náà ni wọ́n mú yìí tó fi dòní. Wọ́n lọ wọ́n àwọn lè tún yàn ní wọ́n lè tún jọ́ náà nígbà tó ń tún jọ́ náà ìtú wọ́n ń lò ń jọ́ yẹn lọ́ti ń tún òun náà lọ́pàá. Nígbà tó ń lè jù lọ jẹ́ àwọn ìjọ méjì ẹ̀yin wá kó ẹ̀yin kó àdá ẹ̀ka àti lọ́wọ́ àwọn ènìyàn wá mọ́fà lọ́wọ́ bí ìṣe ìwé ní padà pánú wọn o àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wáyé ẹ̀yin ẹ̀yẹ mi ẹ̀yẹ ẹ̀yẹ mi mẹ́sẹ̀ yìí ṣé bá ti ṣẹ́ bá ìkúrù yóò pa àwọn ìfẹ́mi ẹ̀yin tí ẹ̀ pa ẹ̀ mọ̀ sáré lọ wọ́n mú wọn kúrò wọ́n ti bẹ̀rẹ̀ fún ti fa tó tó dàjẹ́ ìṣòdó bẹ́ẹ̀ ẹ bá ti fa náà ẹ bẹ́ẹ̀ ni wọ́n bá ti wá yọ ọyún náà bá ti sún àwọn náà ti wá yọ ọ́ ìdá wọn àwọn ti parí lálà sí bọ́ọ̀bọ́dọ̀ bá tó wá jìyà síra wọn bí ìbá ń lọ kí ìṣe ìrìn sílẹ̀ èdè nínú àdá tẹ̀gbìmọ̀ èèyàn pẹ̀lú pé fún ní ọfà èyí ní yàrá parẹ́ yìí ìtàdẹ̀ bí sọ̀rọ̀ lásìkò yẹn lọ wọ́n wá fẹ́ kí wọ́n wù ní sùn yìí wọ́n wá ní ìtú ọfà lọ́sí ọ̀sà wá fún àwọn kan jọ kan àwọn kan ti tú rí nígbà níbi tí irin fẹ́ kan ìjà ló dé sí gbígbà náà àwọn ni òní bọ́ọ̀mù wọ́n bọ́ọ̀mù lọ́wọ́ wọn ṣe ẹ̀ẹ́dù náà ni ẹ̀sẹ̀ bọ́ọ̀bù ní kì í sẹ́tì bẹ́ẹ̀rẹ̀ máa ṣe pàpàpàpàpà ó bá ti kọ́ ọ̀rẹ́ kan náà jù mọ́ yóò kó iṣẹ́ nu àwọn kan ní rọ́mù ìdánilẹ́bí ń jẹ́ náà òun náà fún mi. rọ́mù ìdánilẹ́bí wọn sọ àwọn kan lè gbé ọgbẹ́ ìdáfẹ́ dáfẹ́ kámẹ́kà wọn kan sára ìdíyà nàìjíríà yóò fi sẹ́tì ẹ̀rọ wọ́n ti sẹ́ẹ̀tì rẹ̀ wọ́n ti sẹ́ẹ̀tì rẹ̀ nàìjíríà ìlùkòdó tẹ̀ ìwé rẹ̀ ibo láti lọ́wọ́ nàìjíríà kò ní wà lọ rárá kúkúrú jẹ́ lẹ́rìí àbújá àbẹ́kọ́ náà ló lọ àbí kàdúná bímú tí wọ́n lọ́dọ̀ náà àgàhúwá lọ́dọ̀ ìjúlẹ̀ ní wọ́n mú ìwọ́n lọ ju tó bá lọ sí inú ọkọ̀ àńdé yẹn ń táwọn náà ló rọmú ojú nítorí wọ́n ń jù lọ́dọ̀ ìpè ní rọmú yìí tó lónìí alẹ́bí mi nítorí ẹ̀rọ sí títà fún gbogbo ẹgbẹ́ mùsùlùmí náà ẹ̀yà yà díẹ̀. ibi táwọn ti pé ìsìláàmù tako boko ìsàlámù kí ni àwọn yìí boko èyí tó lè yí mọ́mílà boko ìwé western education ìsàlámù àwọn ọmọ wọn tó jẹ́ mùsùlùmí àwọn ọmọ tó jẹ́ mùsùlùmí lára nǹkan tó yẹ káàdì kó káàdì ní àwọn nǹkan tó yẹ ká lọ́kọ́ nínú ìgbà wọn tó ń gbà tẹ́ǹgbọ́ ọgbà náà nínú ìgbà wọn tó ń o gbogbo wọn tó ń wò ó wọn fi jáde àgbẹ̀ mọ́ kìí ṣe gbogbo wọn ní tètè kí ni wọ́n tètè àfáàtà gbogbo owó fowó o ti tó sọ́padà o ẹ̀yà ìdílé fi owó gbogbo owó ẹ̀kẹ́rú gbogbo àwọn àmì òṣèlú àwọn ọmọdé sì burú ọlẹ́ dùnmọ́ àbájọ́gbọ́n jọra pẹ̀lú gbogbo ilé ẹ̀kẹ́rú ẹ̀mọ̀ kéde díàmì tó ń tọ́wọ́ nípa ọmọ yìí náà wọ́n lè máa wá àti ìjẹ́ ìmọ̀mù wọ́n wọ́n ti bàá bí kílẹ̀ yẹn. báyọ̀ tó ṣe bí nínú pé wọ́n ní mẹ́ta kùrá lọ́wọ́ bẹ̀rẹ̀ tẹ̀jú ìfọ́ lọ́wọ́ mi. ẹnì sálẹ̀ kí ló dé ṣé alúkọ́kọ́ rẹ̀ bẹ̀rẹ̀ yẹn. ẹ̀yà oníkàfẹ́ ti sí ó ti lè fún yíṣà lẹ́jú ní bàbá mi bẹ́ẹ̀ o láwọn pé tó fìdí àbí kò òfìsì rẹ̀ tó àwọn máa gbọdọ̀ kéwu àdẹ̀fọ́ aláwọ̀ àpẹẹrẹ tó dáa gbogbo ìjọba wà. abẹ́rẹ́ ìdánilẹ́kọ̀ọ́ ìkàrà lọ́dún tábẹ́lẹ́ kí n yẹjú olóyìn náà ni torí ìbílẹ̀ mo dálẹ̀ ajẹ́sí dánilẹ́kọ̀ọ́ kan mọ́ láti wá nígbà yìí àti kọ́ sílẹ̀ kan abẹ́ sílẹ̀ kejì nípa family plan ẹ̀dàkọ̀ta kan ṣe àti àfà àfà oníṣẹ̀ríà àpè àtúwá pé mẹ́díkù dọ́kítọ̀ tó jẹ́ mùsùlùmí dáadáa àti àwọn náà àfẹ́ ìsọsáìdì tiẹ̀ mhm nígbà wà sọ sáìdì tí ẹ̀ nígbà nígbà wà sọ jẹ̀ tán á fara sódà fa èyí ti sọ fún èyí tí wọ́n ti wọ́n sọ yìí ó lálẹ́ lò yìí fún kíni family plan àmọ́ abú tó wà mẹ́rin ó yà lè ní ìdáwọ́ ìbá àwọn tó wà mẹ́rin lóyè tó àwọn lè ní ẹ̀ lò àbá àlùmọ́ lò ẹ ti jẹ́ ti nísìnyí ẹ̀ alákọ̀ọ́kọ́ adigun gbàtọ́ wá di ẹlẹ́kìtà fẹ́ ṣe àti àfà adẹ̀tún mẹ́rin dọ́kítọ̀ àfà àfà tó bá dijọ́ náà nǹkan sí àfà dijọ́ náà ní tó ṣe wọn ò lè gbé tí wọ́n wá ìdánilẹ́kọ̀ọ́ ibẹ̀ ni ó tayọ̀ ìdánilẹ́kọ̀ọ́ pé àfọ́sàrà wà lẹ́kùn mo ní lẹ́kọ̀ọ́ kan bì kan táyì lọ́ba rẹ̀ pé ọ́ọ́fì sí àfọ́sàrà ni so àwa rí medical medical doctor bẹ́ẹ̀ bí wọ́n rí sí oníhà tó wú ní ẹ̀rọ ìjọba nìyẹn àtàbà lòun náà bó lẹ́sìn bẹ̀rẹ̀ nu gbogbo nǹkan so bẹ́ẹ̀ bá sì rí ní ọ́fíìsì wọn ẹ̀rọ àfà ní so a níbi kéwú ìyẹn ní ẹni fi àǹfààní tó wọ́n mú pọ̀ yóò mọ̀ láǹfààní àwọn ọ̀sán tó wá gbé wá fọ́ra ká jẹ́ mùsùlùmí kí ni àwọn àfáàsìlá mọ̀ sọ pa nǹkan yìí gan. wọ́n bá padà wọ́n bá kádàrá ó dọ̀dá ó lè padà lu agbára tó wọ́n bá fún un kámọ́sì kẹta ẹ̀mọ́ ní nàìjíríà táwa. ọ̀kan nu àfọ́ àwa ọtí dókítà ọtí dókítà Ridwan Muhammad Tijani ẹ̀mọ́ ẹni bí ìṣẹ̀lẹ̀ ni wọ́n. wọ́n kúrò lọ́yà àwọn ilé sípò mọ́ mú lẹ́kí tó ní ìbẹ̀rẹ̀ sípò mọ́ mọ́ sí òwa títà wọn kí gbogbo mẹ́kọ̀ wọ́n ń mọ́ sí gbogbo mẹ́kọ̀ àáfà hàn wọn làfà náà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. olùgbà fẹ́ pé agọ̀ láwọn tó yẹ wípé tí wọ́n ti ìjìnìyà làwọn ṣe ìjìnìyà rìn irú àǹkan báyìí tí wọ́n lọ gbẹ́gbẹ́ ìjìnìyà rìn tó gbẹ́gbẹ́ ìbẹ́gbẹ́ ìṣòkò Nígbà wọn láwọn ọ̀sán ẹ̀sìn nìkan ló mọ̀ sí ẹwù àwọn owó ni wọ́n ní agbára jù láyé lónìí tí wọ́n tẹ̀wọ́n ló wá ní kí wọ́n sàwọn ló ń kàgbẹ́ fún ta ló pọ̀ jù ẹ̀ẹ́dẹ̀ táwọn àbí táwọn mùsùlùmí ọ̀rẹ́ pọ̀ jù wọn lọ. mọ̀ ń tó ti bẹ́ẹ̀ yóò máa dé ìgbà ẹnì kọ̀ọ̀kan wa tí wọ́n bá ti báyìí ẹ̀ka àbùkù. àwọn náà sọ sáwùbí ẹwo tí wọ́n sọ sáwùbí à lónìí yìí. sáwùbí a ah, lè fi sáwùbí arábíà ń bẹ lọ́wọ́ amẹ́ríkà ẹ̀sìn wọn mọ̀kè tí wọ́n yà ah, ọwọ́ sáwùbí arábíà ọmọ ẹ̀ka ló wà kò ní ìtumọ̀ dáadáa ìyẹn lè di àgbà báwọn ọmọ lè di ọwọ́ nǹkan ọ bá dìbàrà jìnnà ayé kàṣíkẹ́ ní yíká di ọwọ́ mi. kó ló pọ̀ sáwọn ọdẹ àríbí àwọn àlúwà ó gùn máa rẹ̀ ẹ̀yà tó dún. lẹ́yìn wọ̀nyí pé ẹ̀yìn wọ̀nyí pé wọ́n fi àjẹ mùsùlùmí kan nínú ọ̀rọ̀ tó yẹ pé káàkiri alágbára ayé ni wọ́n tó sì ní ewu láyé àwọn táwọn èyí òun làwọn sáwọn ọdẹ àríbí àwọn kò sí agbára lọ́wọ́ ni wọ́n kàn ní agbára owó ni wọn ò ní agbára tó lọ́dọ̀ wọn náà lọ́dọ̀ wọn ní kí àwọn náà ti jáde tó lọ kàwé o táwọn náà wá ń ṣe àwọn tó wá ní nǹkan wo gbòdì láyé lónìí àwọn lálágbára yé èyí sáwọn tó mọ̀ jù bí àwọn tó mọ̀ jù Nàìjíríà wa wọ́n ta ló ta ló àwọn tí wọ́n mọ tí wọ́n ní agbára nǹkan gbòógì gẹ́gẹ́ bá ti gbìyàn wọ́n àwọn láwọn ọkọ̀ ògùn jẹ́ gẹ́gẹ́ bá jù sí lórí bí atẹ́gùn mi gbogbo yóò di ọ̀bọ ni. àwọn kan wàá lò ọkọ̀ jù ní atẹ́gùn láyọ̀ bá ti tó nílẹ̀ dé nílẹ̀ dì kiri dé ẹ̀ di ọ̀bọ ni. ọlọ́run sàmọ́nà wa tẹ̀sí ìyá nígbà Muhammad yẹn sallallahu alaihi wasallam kò sí ìta sí lé sí láyé kí ni kí tó bá yọ abàtàn àjẹ lókun bẹ́ẹ̀ bá wọn ti bá mi fẹ́ ní kó àti tẹ́lọ́ tó fún ìgbà mìíràn inú kí nǹkan yẹn lè dá o but kò lè dàbí tàbí kọ́lá nǹkan yẹn lè jẹ́ sick lọ́dọ̀ pé àwọn tí wọ́n mú àyà ń fi nígbà tẹ́lẹ̀ bá ológun jà sẹ́yìn wọn tó fi dán tí àwọn bá jà lára wọn èyí tó fi dán náà ni ìkànnì yẹn náà wọn tẹ̀síra nígbà Muhammad sallallahu alaihi wasallam nínú àpẹẹrẹ ní ẹ̀ka fún ara ẹ̀ka sí nílẹ̀ bí na àṣàyàn الحسنى والزيادة أنا من الطبيعي خلصات يونس آية 26 أنا من للذين آمنوا ọlọ́run nílẹ̀ bí ní àṣàánú ọlọ́run ń bẹ fún àwọn tí wọ́n bá ṣe dáadáa àwọn tó bá gbogbo tí ń jẹ́ orin dáadáa tí ń bẹ ní àlùjẹ́ náà lọ́lọ́ fi ó ti kó sílẹ̀. ó ń bẹ sí gbogbo àwọn máa fi dáadáa láyé dáadáa ń bẹ fáwọn náà tọ́nà ó ti fún wa. àwọn dáadáa tọ́nà bá dákọ̀ ń bẹ̀ rí dáadáa ń kọ́ ni pọ́blẹ́mù. òun ni gbogbo ó fẹ́yàwó ó jẹ ohun kaba yìí ó mú kaba yìí ó gbé ojú bá yáyì ó ti máa gbé yìí dáadáa nà ó wá ní wá sí ìyá dáa. a tún wá sí àlékún ti fún wa àlékún kí ni ìyáda yẹn ni wàhálà wa gómìnà ìyáda bí àwọn ìyáda yìí kò síbẹ̀ tó lè tó ráyé tẹ́lẹ̀ mọ́tìmọ̀ tí ó ní ìtumọ̀ wá tó tó máa tún fún wọn ọ̀wọ́n náà nínú àwọn tó ń kàlí náà ara fúnfún ẹ̀ ló wà nínú ìyáda ọ̀dà àáfún ìyàwó tí ó di méje lọ ọlọ́run tí ó di méje lọ kẹ́lẹ́ ara ó fún ẹ̀ ló wà àáfún ìyàwó tọmọtọmọ mẹ́ ara ó fún ẹ̀ ló wà ẹ̀jẹ̀ á kú ara ìrẹ́ ni ọ̀wọ́n ni wá ìyáda النبي صلى الله عليه وسلم قل الزيادة النظر إلى وجه الله الكريم زيادة تبقى تجال القيامة إنت لو قلت زيادة أنت لو بات في الجنة حكم يا لا إله إلا الله أو بيانا tọ́lọ̀ bá ti ṣe àwọn àdìjẹ́ ìsinmi àdìjẹ́ nẹ̀tẹ̀ tó wà ní sinmi ẹsẹ̀ ọmọ ẹ̀dẹ́ orí ìsọmọ òkúlé gúgù mọ́ kákan ìgbàdì pé táàfì òfin à níbi sẹ́yìn mọ́ ibi sọ́bẹ̀ ìyẹn ní kàràwọ̀ dé ní tí ò ní ìdí yóò mọ̀ kú jẹ ní tí ò ní ìdí tí ò ní ìwọ̀n lè lo sí níyì ní ìdí sàwọn ló wà mọ́. bóyá ní bóyá ní ìṣúwọ́ ní kó ti ó ṣe wọ́n wọn ní àkáǹtì tiẹ̀ tí wọ́n nìkan ara bá seventy trillion three trillion tí wọ́n ti ní ìrìn rẹ̀ ilé ìlú tí wọ́n lọ sí ó tẹ̀lé ọ̀sán àti ọmọ ìṣẹ́lẹ̀ tẹ̀lé gbogbo àti ìrìn àyẹ̀wò owó ìlú láti gbà lẹ́gbẹ̀ẹ́ tó máa náwà mílíọ̀n two mílíọ̀n ten mílíọ̀n ní every day ìmúlẹ́wọ̀n tán ó ti máa wákàtí náà kò kí n sóyàn láyé káàrí máa jìsí ọlọ́run abẹ́ ìfi sílẹ̀ tó méjì kárí àkókò ìkàmì náà sílẹ̀ ìkàmì náà àkókò ìkàmì náà ọlọ́run ní mo wá ní ìkàmì tí fọyín tó ju gbádùn jẹ́ gbádùn yìí lọ ìkàmì yẹn sọ́run ọlọ́run kò sí àwọn àlẹ́rẹ̀ kò sí ìjẹ́lẹ̀ máa wò ní à ah, tó ti di ìjálè òun lọ́mọ́ fún ọmọ àgbẹ̀rẹ̀ òun ni kò sí ìyáda yẹn ni àlékún ẹ̀dùn ọlọ́run wa ń sọ mẹ́rin yóò wá dá òun jẹ́ ní tí wàá máa wà lọ́kàn wa òun ni kó gbà fẹ́ rọ́lọ́ gbogbo tá a sọ̀rọ̀ sí fún àánú bí kẹ̀kẹ́ lọ. àánú bí kẹ̀kẹ́ mi àánú bí kẹ̀kẹ́ mọ́ gbogbo tọ́lá wọn fún wa gbogbo tọ́lá wọn pàpàtà ni ìwà kùsùn bòlòsíbòlò ṣe ẹgbẹ́ ìmọ̀ ìwà ayọ̀ lọ. àwọn tí ò tọ́ lọ ẹgbẹ́ báyìí ti wàhálà bá fẹ́ wọn ẹ tí ò tọ́ mọ̀ pé ìmọ̀ tí máa gùn lé gbàgbà wọn kékeré ìtura ní ayé nìkan mọ̀ wá sí sádọ́mù bóyá ọba lọ́rin àbí gómìnà láti rí ẹ wà tó wọnú mímú báyìí àwọn ìhùn kan bí báyìí ní ìrìn ìṣẹ́wọ̀n á lọ sí ìbọ̀ omi ewé jùlọ ẹ̀yẹ́ tí wọ́n ilé àfà àti orí àti ilé nípa fẹ́ rí ni ó ní tó kù ní pé a rí ọlọ́ọ̀ rí ọlọ́ọ̀ fẹ́ alẹ́ a rí ọlọ́ọ̀ rírí ọlọ́run yìí ó tún wá fi tún dá wà láàlẹ̀ rírí ọlọ́run gẹ̀gẹ̀ ṣé ẹgbẹ́ pé ní aláwọ̀ láàrin pé aláwọ̀ rẹ̀ àbí nǹkan mi ọlọ́run Musa gbìyànjú àti rí ah, ọ̀nà àwọn ńlá ń tún lò yẹn yóò nìkan akọ kó wá jẹ́ sípé láwọn náà ní tí èèyàn lé láéláé ní tó nílẹ̀ ń kéwì bọ́lá ti yẹn gbọ́ yẹn nù wà máa ń tí tòmí nà lè rí ní díẹ̀ tẹ́ fún ilẹ̀ túbọ̀ nítorí ajá náà tó dùn bá ń lọ òun lọ́rọ́ lọ́wọ́ àwọn àlẹ́bà Muhammad bọ̀kúlọ́fà àwọn èèyàn bàbá anẹ́bí látàná ni èyí tó ní nìkan ló bẹ̀rẹ̀ anẹ́bí ní ẹlẹ́gbẹ̀ àmọ́ ara yín anẹ́bí ní ẹ̀rọ náà ni o anẹ́bí ní ẹ̀rí ẹwà lẹ́jọ́ anẹ́bí wa sá ọmọ mọ́tò bíi wa ẹ̀rí ọlọ́run tí ó sì kí àbá ìpín gẹ́gẹ́ bí ìgbà pé tó bá lójú gbogbo ìgbọ̀n tó bá rí oṣù ka ọjọ́ kẹrìnlá oṣù bá gba ti di bádìrì tó bá ti wọ fourteen fourteen day kò sẹ́ni tó lójú tò lórí pé oṣù bá rè nígbà tó kẹsẹ̀ yọ lẹ́mọ̀ òkè ilé orí tèmi wọ́n yóò lọ fún àtijọ́ kẹta ẹ̀ lónìí lórí àmọ́ kò sí bó ti lè gbìyànjú tó láyé lé tí má fẹ́ ń lọ gbogbo tìrìtìrì náà yóò rí kí ni ànábì ni bó ṣe rọrùn fún yẹn lóṣù ọjọ́ kẹrìnlá bẹ́ẹ̀ náà ẹ̀rọ lọ sọ àárọ̀ náà ọba wa èyí sì mọ́lẹ̀ láàrin ọ̀làwọ̀ nìkan láàrin ìyáàdà tó wọn kọ àyẹ̀yẹ àwọn jábà pé yín ni ànábà Muhammad ó wá láǹfààní púpọ̀ àǹfààní ni pé ẹ̀gbọ́n ìyẹn lè mọ́ sórí ilé ìjọba wọn ṣe dáadáa ìdílé ìrànlọ́ wọ́n máa nìjẹ́ náà nìkan ní ìrànlọ́ ẹ̀jú sọ àwọn àdìjẹ́ náà lẹ́rìí so nínú àwọn ọ̀nà tá a máa fi ń fi àdéhùn àlẹ́bọ̀ Muhammad tá a máa fi tú àlùkò hánìm tí ìyá gbọ́ ni nígbà tó tọ́nà sọ̀rọ̀ ń sọ. ọ̀nà ẹlẹ́kẹ̀ẹ́ta lábẹ́ rẹ̀ òun ni tafsir Qur'an sí àkùwárí sọ̀hábà kìkì kàfàjẹfà gbogbo nǹkan sọ yìí àwọn afáàtì sọ́ra wọn di nǹkan wọn nídìí ẹ̀ ní ìṣe ẹ̀wù owó ìsára méjì ẹ̀mọ́ ni bẹ́ẹ̀ bá nílá ká ilé ìtọ́ tó sì lóye bá ti ń tó yìí bí wọ́n bá lọ pẹ̀lú ẹ̀ méjì mo fẹ́ kẹ́kọ̀ọ́ ẹ̀dì mo ti ẹ̀kọ́ yíyan nìyẹn ọlọ́run ló lè tú àlùkò á nìkan rẹ̀ pé n tí mo wí ní ìgbà yẹn ní ìdúnà rẹ̀ kọ́dà wá sábà ń kọ̀wé ìkànnà àwọn àfa àkan kọ tíra kan tó dá alálẹ̀ sáwọn èèyàn àfa alábí wọ́n sọ̀rọ̀ dídí ní ẹ̀ wọ́n sì lọ kí níbi tíra wa níbi tí ó ń tíra yẹn náà èyí tí mo sọ́yà rẹ̀ èyí tí mo gbà lérò rẹ̀ o fẹ́ni ká lọ fún oníṣùmọ̀ ní ìpítà láàmú ẹ́ ẹ́ tó sọ ni fẹ́ni olóòwò á kí ẹni òkú níbi tíra yẹn ìtànà àwọn ọmọ kéwù rẹ̀ ni wọ́n á sùn sí ìtàfà gbà lérò rẹ̀ ẹni kẹ́kẹ́ ìtànà kéwù rẹ̀ èyí tó gbà lérò rẹ̀ kò sì kóòtù pé bí mo ti kàdí sí àfà ilé ìtàlámọ̀ ọmọ kéwù rẹ̀ ní ọ̀rọ̀ làákàyè tó tọ́lọ̀ ọ̀bẹ́ nìkan sọ̀rọ̀ ẹ̀rá lóye ni o bọ́lọ̀ bá ní tí mo gbà lérò pẹ̀lú ayé yìí káfà kí ní tọ́lọ̀ lọ́dọ̀ ìdílábà wọn ikọ́ ọgbọ́lábá tọ́lọ̀ ẹlẹ́ẹ̀kejì bàbá wa rí ààrin níbi ààrin tó kí níbi àlùkò hàn ìfẹ̀rí ẹwù bí àbíjà lẹ́rí nínú ẹgbẹ́ ìmọ̀ tọ́sí láyé tó kò lè parọ́ òní Muhammad ọlọ́run ọlọ́run ọlọ́run ìyẹn lòlóyìn ọmọ yẹn tó kó àwà ànábì nìkan yẹn kẹ́rí gbogbo àwọn tó kù lẹ́dàá lẹ́dàá láti rí àwọn sọ̀hábà ìjọba yẹn lè fi wọn ẹnu mẹnu pé táwọn àfa tí wọ́n wọ́n kẹ́kẹ́ àwọn sàádé sí nítorí bá jí ọ̀rọ̀ ẹ̀sìn ìwọ̀n níbi parọ́ òun náà sọ pé tí àtìsà wà bá ti bẹ̀rẹ̀ àdéhìí èmi ìdí sọ sáà dídí wọn sílẹ̀ nìyí ìlànà àfíà tó bá nàbí sọ̀tán náà ànábì jẹ́rìí ọ̀lẹ́rìí ọlọ́run náà sì jẹ́rìí ọ̀ láti rí àwọn sọ̀hábà ìjọba tó bá ti kú wọn sábì ní a máa wájú wọn sàábẹ̀ lè wa a máa wájú ẹ̀ so ìjọba kù ní pé bàbá wa rí túmọ̀ rẹ̀ àwa náà gbọ́ ní pé fún ìjọba wọn sọ yà rẹ̀ bàbá ní sàábẹ̀ kan tó kì àwọn sàábẹ̀ káfà kan náà tó wá kan tó wá sàkóso sàábẹ̀ ẹgbẹ́ àyàfi tá a bá rí àwọn sọ̀rọ̀ yìí títí àbí kan náà fún ìjà pípò yìí bẹ́ẹ̀. káwárí pé ìtumọ̀ tiẹ̀ tí wọ́n mú wa ó kéré ti tàbí ẹlẹ́ẹ̀kejì títí alámú bẹ́ẹ̀ náà àní mo sàbẹ̀ alákọ̀ọ́kọ́ amú tiẹ̀ tó tó kéré ti tàbí ẹlẹ́ẹ̀kejì ìmọ̀ ẹ̀sìn wa nù ọ́. arínú àwọn àfáà sáré pé ń tẹ́kọ̀ọ́ ní ìmọ̀ láyé lẹ́ta náà ni qala Allah wa qala Rasul ọ̀kọ́lá sọ̀hábà ọlọ́sọ ìmọ̀ni anẹ́bí sọ ìmọ̀nu àwọn sàbí anẹ́bí sọ ìmọ̀ni àwọn tó ń tó sàbí anẹ́bí òun làwọn tó ń jòkúta anẹ́bí òun làwọn ayàpọ̀ á ní sọ̀kalẹ̀ lórí wọn afáwọn alàlùbáni rahimahullahu ta'ala ó láwọn ọ̀rọ̀ àwọn sọ̀hábà àti túmọ̀ wọn tó bá tún fún wọn bí ọ̀rọ̀ anẹ́bí àti hadithi ó ní kò ṣeé àdùpò ẹ̀sẹ̀ bí èèyàn ni wá èèyàn lòun náà àìmọ́ sọ bẹ́ẹ̀ àfáà kan bó tó kọ́ ìlú wọn àfáà la ní mo sọ fún mo lu kẹlìmẹ̀ kẹlìmẹ̀ náà lọ bínú ẹbí tí ẹni ọlọ́run bínú ọwọ́ tẹ̀ fi bínú torí pé èèyàn bú mi torí wọn bá sọ pé ìfọwọ́n àfáà ti wá ó jẹ wá ó ti fi bí ebi nìyẹn títí àbí wọn lábúrò yà sọ̀rọ̀ ọ̀nà àà tó mo rí jẹ́ wàláhàn òrìjà kéèyàn máa sọ wá fáwọn sàbí ànábì wàláhàn ebu ni ìtumọ̀ rẹ̀ ni pé wọ́n ní àbúrò sàbí ànábì sọ báyìí afa àti iná sọ báyìí àwọn ni àbọ̀jà àfa iṣẹ́ ẹ̀ṣọ́ yìí ó takò sí àbúrò sọ afa ah, làwọn àfa sì làwọn náà ẹnì kan lè sọ́rọ̀ sínú àwọn àfa àwọn àgbà afa kó bìnà wa ni àwọn ń lò fáwọn tọ́lọ́ ti ti bá wọn bínú kalẹ̀ alẹ́bìnrin láti ẹ̀sùn gbúrú àṣàdì gbogbo tí máa ń gbégbé ìlú wọ́n ti ní wọ̀nyí gbogbo àgbà ọ̀ gbogbo tí máa ń sísúnmọ̀ pé ebu ẹ má dàn ọ̀ fáwọn àṣàdì àlẹ́ni iṣẹ́ ẹ̀yìn náà wájà bí wọ́n sọ wọn ju àwọn lọ ìta bá ní ká máa sọ̀rọ̀ pa àmà wọ́n ní méjì wá lọ pa ẹ̀sùn yìí kọ́dà bọ̀ bá kọtíra kan ọ̀gbọ́n wọ́n ní méjì wọn lọ sọ ẹ̀sìn nípa àwọn bá rí sí àtẹ́ta pé ẹgbẹ́ ìwé tí ẹ̀rọ bá ti tẹ̀ fún mi wọ́n ní méjì wọn lọ ń bí ẹ̀sìn nípa àwọn àpò àlẹ́sàn wọ́n ní méjì wọn lọ ń bí ẹ̀sìn yìí kọ́dà kámẹ́ ha àdìsí tó wọn ibi ó sọ kámẹ́ màdì tó sọ̀rọ̀ sọ̀hábà àwọn sọ kí wọ́n sọ̀rọ̀ àwọn màdì tó wà. kílófà gbogbo rìpọ́ọ̀tù wọn ti kó jọ sójú kọ ìbọ́tù àbúrérà wọ́n ti pọ́tù wípá wa mọ́rò gbọ́ ògbọ́ tó kú àwa ti mọ̀ mọ́rò sí kẹ́mi àwa ní àǹfààní àti tó jọ bọ́ tó kú tó ti pọ̀ lọ́wọ́ náà tó ẹyọ ọ̀kẹ́ tí wọ́n ti wá lọ sábà ọmọ rẹ̀ ṣẹ́ẹ̀kì àwọn sọ̀hábà nígbà tí di ọ̀rọ̀ mẹ́ẹ̀sìn lóbi jẹ́ pé wọ́n fẹ́ sọ rẹ̀ afẹ́ tó afẹ́ tó evidence ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ mi látòrí tó ni o gbogbo nǹkan báyìí ló ó ti jẹ́ pé ìbàbàrà tiwa òun là ń kọ́ àwọn ọmọ akẹ́kọ̀ọ́ tiwa káwọn ọmọ akẹ́kọ̀ọ́ ọmọ bàbàrà wa tí ó dàbí kan bàbàrà ọlọ́run tó dàbí kan bá kọ́ wọn lẹ́kọ̀ọ́ kan bàbàrà nẹ́bì ẹ káwọn lẹ́kọ̀ọ́ kan bàbàrà wọn kẹ́ni yìí àwọn sàárì ànábì Muhammad ẹ̀kọ́ ni gbogbo ní tí wọ́n táwọn yín bá ti ń lọ tó kí ẹ̀kọ́ tí wọ́n kọ́ wọn jù ní pé ẹ̀ṣá bàbàrà ọlọ́run bàbàrà nẹ́bì ẹ̀hẹ́ kọ́dà ẹ̀mẹ́nìkan bàbàrà ẹ̀ níbi ẹ̀kọ́ bẹ́ẹ̀ tí ní sábàbà àwọn sábà ìjọba tí wà lẹ́kọ̀ọ́ fẹ́ yìí náà mo láti lẹ́kọ̀ọ́ pé bí àfa wa bá ń rìn lọ́wájú ayẹyẹ nìyí ààrẹ wájú àfa wa ọ̀rọ̀ abúlé rà ní ẹbá tí wọ́n kọ́ ẹbá tí wọ́n kọ́ ọmọ ilé ẹ̀kọ́ kan bàbàrà wọn sọ̀hábà bẹ́ẹ̀ níjẹ́ wọ́n bàbàrà tó yìí ọ̀rọ̀ wọn àbúyà ló sọ bẹ́ẹ̀ àbúyà ló sọ pé àwọn àfa àwọn akọ́ sọ pé ẹ̀ àbúyà ló yẹ ìjọba tí wọ́n gbọ́ kọ́ àbọ̀ gbẹ́rù àfa rẹ̀ kí lọ́mọdé yẹn náà inú kẹjọ máa rìn kẹ dára yín pẹ̀lú àfààní ọ̀dọ́kẹ́ tí nìyí. ọba wọn làwọn sábẹ́ kọ́ níta dé ó fẹ́ gbé ẹnìkan fẹ́ gbé ẹṣin ọ̀dọ̀ ọ̀dà ẹni omi ìbílẹ̀ mẹ́rin ló ti wá wọn fẹ́ gbé wọn fẹ́ wọn bá gbá ìjà mẹ́rin báyìí nínú àtọ́sí nìkan wọn kọ́lé láyé àwọn tó bá wá láti ìbílẹ̀ ànábì yìí ẹni tó wá wá láti ìbílẹ̀ ànábì yìí òun ló wá bá àfa yìí sábẹ́ yìí bá ẹni mú ìgbà káfà fẹ́ gbọmọ́tò ọba sí هنا كذلك òmìnira ànáfààlà bí ó lámà ẹ̀ tàbí ló ń bẹ̀ bọ́sí ní ká máa ti fáwọn afárá nìyẹn. tó ní kí a ti kọ́ lẹ́kọ̀ọ́kọ́ babalá wọn sọ̀hábà tó bá gbé àwọn sọ̀hábà tó ní kọ́ fi rẹ̀ sí ìjà fà àwọn ká máa yìí sábẹ́ o, àwùjọ. قال صحابتهم أولي الألباب قال صحابتهم أولي الألباب Iṣẹ́ pè ní ìmọ̀, ìmọ̀ ẹ̀sìn lásán o, láàpọ̀ láàrẹ ọdún ìgbẹ̀kẹ́ náà ìmọ̀ Àkọ́kọ́ ẹni tí mo sọ sọ̀rọ̀ kákọ̀ pé nǹkan ìṣẹ̀lẹ̀ ó dàbí ò da lọ ọ̀dọ̀ ọlọ́ọ̀ni. Ẹ wo orúkọ ọlọ́run sọ pàṣẹ báyìí. Bẹ́ẹ̀ bá rójú tu ẹ̀. Ẹni tí sọ́kọ̀ Bẹ́bá wọn tí ẹwọ tẹ́lẹ̀ ìgbàlẹ̀ bí sọpá rẹ̀. Nínú ìgbàlẹ̀ ọkọ̀ àwọn sọ̀hábà tó lè rí sí ìgbàlẹ̀ ní orí ẹ̀ ṣe èyí ní látàrí ẹgbẹ̀rẹ̀ wà ní àwọn sọ̀hábà rẹ̀. Rí sí rẹ̀. Gbogbo ọmọ táà ń sọ yìí táà ń sọ ọmọ sọ̀hábà yìí, èyí ló wà. Wọ́n ní àbúrò ó kó àdísì kéré kẹta ọ̀sẹ̀jọ́ orí ni kò kọ́lẹ̀ rí kò sí lákọ̀ọ́lẹ̀ rẹ̀ ló wà. lónìí ó kẹ́dìtì nílẹ̀ yorùbá ó ń sẹ̀rí ẹni méjì olùwà o bẹ̀rẹ̀ wọ́n olùwà o ẹ̀dá ìlà ń sọ o bẹ̀rẹ̀ ẹgbẹ́ bá ti sẹlẹ̀bẹ̀tì àti ọ̀gbọ́n ní yìí wọ́n sẹlẹ̀bẹ̀tì tó bẹ̀rẹ̀ ha bóyá àdìsì bí mẹ́ta nínú àdìsì àwọn mẹ́ta nílẹ̀ yorùbá wọ́n

bí o bá mú tí bẹ́ẹ̀ bá mú lọ́wọ́ máa ń bẹ̀rẹ̀ fún ìmọ̀ta mú àwọn sàbí kan wúlù náà bá dùn wọ́n bá léyìn orí yẹn pé láyé kò sẹ́ sí ẹ̀yẹ pé táwọn sàbí àlẹ́ mahama o kì ní pa àwọn ọmọ ẹ̀sìn ọmọ ń dáná ó ń bàbà rẹ̀ púpọ̀ jẹ wa lọ àwọn ẹbí ẹ̀ parọ́mọ́lọ́ àtàlẹ́bà mahama sọ̀rọ̀sọ̀lá lẹ́yìn àwọn yẹn wọ́n lè parọ́mọ́lọ́ ti àwọn wàláì inú títí kọ́ àwùjọ ìgbúgbọ́ jù àwọn ọmọ tó ń gbà lábùbá àmọ́ méjì ni ẹnìkan ló bá ṣe lè kọ́sùn ìgbà kan à ń sọ̀rọ̀ pàpọ́lẹ̀ ni o wàláì ó sì mú fẹ́ sínú òṣèlú òṣèlú ìṣàfà rẹ o kò jẹ́ òṣèlú ó ka òṣèlú torí òṣèlú àfa àwọn olùsùn ni kí wọ́n tó jápa àwọn àfa àti wọn dalẹ̀ tẹ́ ń da ìlú láyé wàláì ó mú òṣèlú bẹ́ẹ̀ ni tí wọ́n ń da ìlú rú àwọn afáwọn ẹlẹ́rí gbọ́dá tó bá mú gúdùn báyìí lẹ́yìn gúdùn báyìí kálókù tó yẹ mọ̀ òṣèlú lókù kátó kọ́ kàfà zan ó wá fẹ́ tako ọ̀rọ̀ kan lọ́wọ́ nígbà Muhammad wà lọ mú tẹ̀sí rùfẹ́ níwá ẹnì kan mú tẹ̀sí rùfẹ́ àbáṣe wà nínú àbáṣe wípé ayà yẹn Ah, ìfẹ́lẹ́sà ń sọ yìí sẹ́ńtúrì ti ọlọ́wà àyíká bá ìsà ń sọ yìí ibi ọ̀gá ti pọ̀ láfà lásán kọ́ńdà náà àwọn tó ń jẹ́ sọ̀hábà ní àwọn ọmọ ìgbàgbé àlẹ́bí tó jẹ́ àgbàrá sàábé ọmọ èké ni ní àwọn tó jẹ́ jẹ́ àgbàlagbà sàábé tó bá ní Abubakar lápòjú omi wa ìyá Abubakar o tó bá ní Abubakar tó àyè báyìí Umaru tó àyè báyìí àmọ́ bí Abdullahi wọn kódà àwọn ọdún ìlú ọmọdé àgbà àwọn ọdún ìlú ọmọdé ẹmu ti àbúrò bàbá nínú àwọn sọ́ọ́bà yìí náà àwọn sọ́ọ́bà yìí bẹ́ẹ̀ pé wọ́n gbà pé ìmọ̀ ẹ̀sìn wọn nípa ìmọ̀ àlùkùránì yìí kò ń sábà pé tẹ ẹ fẹ́ mọ nípa ìmọ̀ àlùkùránì àwọn kan ń bẹ́ẹ̀ àwọn sàbí kẹlọ mú Abdullahi bin Abbas àti abdullahi ibn masoud ẹni ẹ̀rí abdullahi ibn masoud ó ní abdullahi ibn masoud ó ní ayé àkàn òní sọ̀kalẹ̀ láyé ìwé ló fi di abdullahi ibn abbas lọ abdullahi ìwé jẹ́ ìwà mọ̀ yẹn ni ó ní ayé àkàn òní sọ̀kalẹ̀ láyé àti kábùlá ibn masoud kó mú ẹbí tó ń sọ̀kalẹ̀ yóò sọ fún ibi ayé yìí fọ́nà níta nẹ́bí wà rí fọ́nà yìí wọ́n jẹ́ lọ́wọ́ sọ ilé ìlú ń sàkàrà àtà ìsinmi tó tánà sí àwọn ọkọ̀ àwọn àfáwà àgbákọ̀mọ̀ bẹ̀fọ́ ọ̀rọ̀ yóò sì ní ọ̀rọ̀ ẹ̀dùn tó mọ́ orí ẹ̀dùn dákẹ́ wa fi agbára báyìí àwọn èèyàn sọ pé ìtẹ́lẹ̀ tó bá náà àwọn èèyàn sọ àbíyàwó òfin kan sọ ìyẹn ìgbòkọ̀ ìláyé ó láyà tó òní sọ̀kà ìláyé àti kó òní sọ̀kà lẹ̀ àti kó mọ ntẹ́rẹ̀ nítorí ẹ̀ sọ̀kalẹ̀ ẹ̀rọ abdul abbas abdul abbas ayé àkọ́ òsínú kùránì yìí tí ò bá fi lè mọ̀ sí mọ̀ ẹ̀ tó bá níbi kó jẹ́ sí láti yà yín bí a dọ̀ ọ̀tún mọ́ọ̀tì ló dúkọ́ nìyí yóò sì gun ẹsìn lọ́bẹ̀ nígbà wọn fẹ́ lọ́bẹ̀ nínú yìí a lè wọ mọ́tò bàálù láti wọ bàálù mọ́tò báwọn mọ́tò akọ̀kọ̀ sí ẹsẹ̀ kan náà abújáde níta òun gun lọ́bẹ̀ yóò lọ́kọ́ ni. sọ àwọn ẹ̀rẹ́ ẹ̀sẹ̀ ti ara wọn sọ àwọn ẹ̀sẹ̀ ń bẹ a lè rí tìmọ̀ rẹ̀ kò sí ẹ̀yìn tí mo ń sọ fún mi ẹ̀kẹ́ ìgbàdókè àfáàsà sọ ẹjá ká ìlọ́nu tó lẹ̀ Lukman ayẹ̀rẹ̀ kẹfà ọ̀sá. Now. Now. Lọ́kùnrin pọ̀ lọ́wà. Àìgbọ́ ilé àwọn àfá láwùjọ yìí, ó dá tó kún sí músìkì oríkì jẹ́kù lónìí. Tí wọ́n ti wá sọ́rin jẹ́ mẹ́ wàmínà lẹ́ẹ̀sì ọlọ́ọ̀lẹ́ bẹ́nu àwọn èèyàn ẹ̀wọ́ afẹ́sílábá tú níwà tí ẹnìkọ̀ọ́fẹ́ afẹ́ sí lọ gbọ́yé lẹ́ ọlọ́ọ̀fẹ́ sọ kẹtẹ́rẹ̀ àyẹ́ tó jẹ́ ìwọ̀ táà gbọ́dọ̀ sí bàbá tí ó sí ìgbìyànjú wa tó bẹ́ tó fọ́ ọ̀rọ̀

Ìgbọ́gbọ́ ìgbọ́ ìràyìn àgbákò ni, èyí ló sọ kò ní jẹ́ ọ̀tọ́lọ́ọba. ليضل عن سبيل الله وغير علم Kò ní ká fún ìfẹ́ yẹn, kò ní òṣèré tó bí ìjà ìlú wà fún obìnrin nìkan yẹn. Ọ̀rẹ́ ẹgbẹ́ náà ló jẹ̀gbá bóyá. Ẹyá, ìyàkú, ṣe láwọn ìrìn àdíṣì ká gbọ́lọ́ra bọ́ọ̀lù afáfẹ́ tì láwàdà àdìs ẹ mọ́ra ó jẹ́ pé bọ́ọ̀lù afáfẹ́ tì ẹ bá ṣe ẹ bẹ́ẹ̀ rọ bẹ́ẹ̀ pé rírà atẹ́gùn ẹ̀lú jẹ́ àjẹ́gùn ẹ̀lú bẹ́ẹ̀ pé rírà aláwàdà àdìs ọlọ́run ló sọ nínú ẹ̀ tí wàrà dọ́mọ náà inú ni máa jẹ́ tí ó ní ètò ẹ̀rọ ẹ̀kọ́ tó ń lákàrí díẹ̀ tó fi jẹ́ jẹ́mi lọ́yọ́ kí a kàlẹ́ tó ń kásẹ̀ tó láwà ní hadith a fún alápẹ̀rẹ̀ kan láyé ní àìsí láwàdà àdífi lè léyìn ọ̀nà ọmọ sọ̀rọ̀ ọ̀dẹ̀mọ́ ọ̀pẹ̀ láwàdà àdí ẹ̀yà fàfà lásán mẹ́rin ẹgbẹ́ wá pẹ̀lú ẹ̀rí sẹ́wà yarí lára ẹ̀kí kọjú a sì lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ rí ọ̀rẹ́ lọ ọ̀rẹ́ eré sọ́rọ̀ ìyàrí irọ́ wàkọ́ọ̀lá afáwọ̀ abdullahi الحديث أه kí ló pè é ọ̀rọ̀ oníkẹ́lẹ́ náà kàdé wípé láwọn alhadith mana ẹ́ alìjìnà alìjìnà lórí ìpínlẹ̀ mẹ́rin mẹ́rin alìjìnà alìmọ́sìk alìmọ́sìk bá àpá wọn sọ fún ọ pé áyà tó sọ fún ẹgbẹ́gbẹ́ gbọ́ọ̀rin nígbẹ́lẹ̀ kùránì òun àwọn ènìyàn ò sí wọn ní bẹ́ẹ̀ lóòótọ́ àfàwa ni àfàbùlà ló ti bẹ́ẹ̀ bọ̀tà àwọn tí wọn ò gbà tọ́ ní wọn ò tẹ́tí ọ̀rẹ́sì òye ní à ọlọ́run kó bẹ́ẹ̀ àlẹ́ kó bẹ́ẹ̀ bọ́ọ̀lù ìjà tó bẹ́ẹ̀ ìtumọ̀ tó gbọ́ yẹn nìyẹn látọ̀dà níbà Muhammad àwa ń sọ abà kan bí aláwa lọ tó wá já ní àbúlé àwọn sódì èyí ṣe ara tó ṣe jìnnà èyí ṣe music tó wá ní ààrẹ tó ti bá mi kò tẹ̀sí ìyàlágbà wọlé nínú àwọn àgbà mọ̀fásìrì oníkíni yìí abdullahi ọmọ abáṣe wà abdullahi ọmọ abáṣe wà omi àgbà ọmọ ọ̀sán òkè èmi sì kì í tó sọ ní alámùnú ní àìsàn àfọwọ́n àdìsí tó sọ tó tó fún aláǹfààní ìjà fi gbọ́n tó lọ́n sọ ní ìyá yìí tó ti alùlànà tó tọ́ alùgbọ́n yìí láti lè fi tó àlùkò hàn kẹ́rì ká ẹ̀ ní rí ẹ̀ ní gbọ́nà fi sí àyà ìfọ̀n ara rẹ̀ nínú àlùkò hàn pé ilé ọlọ́run gbà ló lára ìyá

yóò bá wọ́n ní program nípa language oṣù tó fà áàka èdè wa fún ó wá jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan kánú àwọn èdè ìbú àti lábáwá a ní ìtumọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ fún àwọn tó bá lákà fún èdè máa ń lè ẹni fún alákòjú oníṣòwò ẹgbẹ́ àmọ́ ìtumọ̀ mi fún ọmọ sọ tó bá ní àṣẹ ẹ̀rù bí a bá ka fún dẹ́gbẹ́ ìgbà tó kọ́ àwọn tó ń kí wọ́n ti fọ́ wa

orí nínú èdè lẹ́gbàwá tẹ́jì lẹ́rìn àti ṣeérìn tẹ́kẹ̀kẹ́ lẹ́gbàwá dìtìlẹ̀ owó ìtumọ̀ pẹ̀lú láwá tó bẹ̀ bọ̀tí yóò bá ní pọ́blẹ́mù tó wọ́n ti fún wa ibi tí wọ́n láti dé lóṣọ fún wa o ẹlẹ́ẹ̀kẹ́ẹ̀ka al-anashid bàbá tó ń gbé ìṣúná òkè òun máa pè lábá ní ìtọ́jú bẹ́ẹ̀ ibi táwọn àbáṣe wa ní kọ́lẹ̀ ṣe ń nà nínà ṣe ń nà nínà ṣe ń àlẹ́bí ní ìdè inú ṣe ń dáwọn ọmọ orúkọ títí mẹ́wàá ń bẹ́ báwọn bá bẹ́ẹ̀ títí látọ̀ àlẹ́bí ò sọ àlẹ́bí ò mélòó jìnnà òrùjà yìí àlẹ́bí ò mélòó lóṣù kìlá yìí ní kí wọ́n bá pèlè ṣe irú òun ní àlẹ́bí gbàlérò báwọn ní láti wà á lè sọ mẹ́mẹ́ ní ọ̀rọ̀ ṣe dáwọn ọkọ kọ́dọ̀ àwọn áfíríkà yìí náà ń bẹ náà wọn ti wọn kọ kẹ́kẹ́ rẹ̀ á ẹ̀sìn máa wà bẹ̀ ẹ̀sìn máa wà bẹ̀ láwọn ṣẹ́rù ìjọ́sìn ní ṣẹ́rù wọ́n ní ìwọ ní ọ̀rọ̀ tí èèyàn máa ń sọ tó sì níwájú nù tó sì máa ń ní kọ́ọ̀fíà kọ́ọ̀fíà ni pé yóò parí pẹ̀lú bá pé láàmù ló parí ẹ̀ láàmù láàmù láàmù láàmù láwọn tó máa ń kọ́ káàkiri ní kéwù rè nǹkan tó lè ṣẹ́ òun nìyẹn èyí ti gbìnáwù ìgbà tó tó di gbìnáwù gbogbo tó pè ní gbìnáwù nítorí bá ti sin nǹkan dá lẹ́gbẹ̀ẹ́ ní gbogbo gbogbo ẹ̀yẹ́kọ́ lókè àyà tó mìlà máa ní àyà tó rọ̀ èrè Òkúńtò ìṣẹ̀lẹ̀ ó ti dìgbò ní ó ti pò ní ṣẹ́rù ó ti di àlìjìmáwù. Gbogbo nǹkan bá ti ń tún sí orin tí jẹ́ kó rìn ẹ́ dùn mọ́nà ìrìn rẹ̀ yìí ẹ̀mọ̀ ẹgbẹ́ oníṣẹ́ lójìkì oníṣẹ́ méjì náà ó ti dìgbì náà ó ti pè ní ṣẹ́rù. Ó dàbí àwọn àfáà tí wọ́n náà Akọ́mọ́ ìjẹ́ ìpínlẹ̀ ọmọ ní fi èṣù ìtí máa lápọ̀ ọmọ ẹgbẹ́ ọmọ sí. Afẹ́kọ́mọ́ sábò tí wọ́n ń dé ní ó ti sábò tí ó ti hàn. Ó ní ó wà fẹ́ ṣe méjì tó dáa, ìjìnlẹ̀wò dáa, ó wá kọ sí ìwé níbọ̀ àwọn ìlú ní ọ̀dá. Ẹ bá dìbò bí àfà, àwọn ilé àfà, àwọn ilé ìlú dáa ní àwọn ìlú. Dẹ́ ó wá kọ̀dẹ́mù rẹ̀ bẹ́ẹ̀dán sakara olólo ìyáàlù ó àwọn ìlú tó jìta ọlọ́run tó dáa ó wá fi bàndírì àti yóò jáàsì kọ̀ èyí tó lọ́mọ ń lò jáàsì kọ̀ bẹ̀rẹ̀ tó lọ́mọ ń lò tọ́wọ́ tó ń ṣe ìpínlẹ̀ tọ̀ òun ló ń lù ó ló jìta wá láti yọ àbòsí ni gbogbo tó bá ti gbogbo tó bá ti fi pé olùkọ́ àbòsí pálí ẹ̀ ń lù tí ń jẹ́ kó lè gbé tọ́wọ́ fẹ́ gbé òun ó ti di music bìtá ni fèrè ní music ni wọn ṣèyí ká níbi ìjàpọ̀ ọ̀gbìn fún yẹn àwọn wá sọ fún ah ṣé irú ń bẹ́ẹ̀ kọ́bọ̀ lóun bá ọlẹ́bí bẹ́ẹ̀ lóun ọlẹ́bí bẹ́ẹ̀ kọ́ ni ah, ah, àfà ẹgbẹ̀rún náà fún ọlọ́run ló sọ pé wàmẹ́ alámúnáhó wàmẹ́ Bẹ́ẹ̀ni tó jẹ́ sí orí ilé, tó lẹ́kọ̀ọ́ ilé, tó lè tọ́, tó tí wọ́n nípa lẹ́nu kọrin. Ọmọ ọdún tó àpọ̀ lẹ́nu, ìmọ̀ká àpọ̀ kò tó lè mẹ́, láti ìyànjẹ́ mọ́ká ilé nípa ìyá ẹgbà gbogbo tó gbàgbà lẹ́nu ìrántí ni wà sí ni alẹ́bí òkọ́ rẹ̀ tó rí tó bá ti nílùú ní onígbẹ́ haram bàndìrì èsì ìlú ẹ̀sìn inú káwọn bàndìrì la fẹ́ sí bàndìrì ní ìlú general name ni ìlú gbogbo ìlú pátá ni ìlú orúkọ àwọn ìlú lọ́sìn tó ní bẹ̀ǹdẹ́ fúnni ìlú ni omele ńkọ́ bẹ́ẹ̀bẹ̀ ńkọ́ sákárà gbogbo ẹ̀ ìlú bàndúrú rẹ̀ wọ́n jẹ́ kí ìkọ̀kọ́wá ní ọkọ̀ tiẹ̀ tí ń jẹ́ ni sákárà ló kọ tiẹ̀ bàndúrú rẹ̀ ló kọ tiẹ̀ bàndúrú wà rèé kìí ṣe ìlú ẹ̀sìn ẹ̀ lórí àdìsí kan láyé láti gbólóhùn Bandiri. The word of Bandiri, wallahi, لا توجد في القرآن ولا في الحديث. That كلمة, the word. Àlọ́ ìwà tó ti mẹ́rin sí wọ́n mẹ́sàn-án Bandiri. Ìdí èyí tó ti gbé òsínú Kùránì tí ó ti di àdìsí. A ti ń sọ nǹkan ní ilé Kùránì ní àdìsí ẹ̀ ń takò. Èyí tí wọ́n tí wọ́n sínú gẹ́gẹ́ ẹwà lára ẹ̀sìn wa. Ọkùnrin ìṣèjọba ni Bandiri. Wọ́n ti rí ẹgbẹ́ ìrọ̀lọ́ mi. So kò ń ṣe ìlú ìlú ní òsì lára ẹ̀sìn wa wọ́n sàpọ̀ púpọ̀ láti lè sọ́dọ̀ dúdú wọ́n sọ́nà pàdé àmì gan wọ́n lù pàdé rẹ ni tẹ́kọ̀ọ́ rẹ̀ ń ṣẹlẹ̀ ìtẹ̀kọ́ tó lọ ọ̀la àìdáàdì bẹ́ẹ̀ làwọn sì mọ̀ pé àwọn ará mọ́ta wọ́n ti máa bí ń bọ̀ sáré bí tẹ̀wọ́ ni àwọn ọmọ pèlè òkòdè tí wọ́n ń tẹ̀ ń bọ̀ wá nígbà tí tó fóònù àníbi sápò ni àwọn ọkọ̀ ìfàlẹ̀ ń bọ̀ àmọ́gbẹ̀ ìlú bọ̀ wọn mà òun náà kápò ní ẹni tí ń bọ̀ wá kùtọ̀ kó wákùtọ̀ mo ti fẹ́ dúró wọn tó bá lọ wo orin dáadáa gan afáwọn yóò kọ yìí tó bá lọ wo orin dáadáa gan ní sẹ́ni yẹ kí wọ́n dá wọ́n ti sọ̀rọ̀ màdínà ló wà tó wọ́n tó nìyẹn bá ṣẹlẹ̀ nígbà tó lọ sógun tàbùkù ló ṣẹlẹ̀ tálẹ́bí ń ta ń da ìtàkùn kọ̀ tó torí pé tálẹ́bí ń jábọ̀ yẹn àyẹ̀rẹ́ ni bí ìgbà pé sẹ́yìn ọ̀dá bípa pé èèyàn ń bọ̀ wá láti Èkó láti ojú oníṣu yìí àwa là lọ pàdé rẹ̀ ní mọ̀kùá ṣẹ́gbọ́n tí ó ti dáwọ́ ti dàrú àwọn èèyàn tó ti fẹ́ ìjàdá wà láyé àti àti ìyá àfi àwọn ìgbó ọ̀gbìn bó ṣe rí nìyẹn àwọn àkàbọ̀ rẹ̀ tó ṣe rí nù bí ọ̀sẹ̀ ń bọ̀ láti Èkó àwọn ìpàdé rẹ̀ àjẹ̀kọ̀ sí ẹ̀yàmí ìwà bọ̀ láti Èkó ọ̀rọ̀ ẹ ní pàdé ara yín àbíkọ́ títí lórí àbíkọ́ padà wá sọ́nà ọ̀rẹ́ pàdé sílẹ̀ ọ̀rẹ́ gbọ́dá lọ. a lè fẹ́rẹ̀ nǹkan àbí airport wọ́n ní ẹ̀rọ ní ẹgbẹ́ sọ pé kèsì gbàtà lẹ́bí ń bọ́ láti mọ́ká tí mo dẹ̀nà ọkùnrin yẹn. wọ́n mọ̀ sáà fúlá ti kùn gé dáadáa ṣùgbọ́n kí mẹ́sìkì aláàmù ní sẹ̀ríà a ò fi ń gbọ́. sọ́ọ́lù fún ìṣòro pẹ̀lú fẹ́nu wọ́n ti káwọn gbóni mọ́ àwọn dọ́ọ̀kú wọn lọ sí ààrẹ. àwọn tẹ́lẹ̀ wọn ń fẹ́lẹ̀ rán àwọn àná Muhammad ní ń sọ ọ̀bá fún wọn. ọwọ́ àfọwọ́ àwọn àjọ wa ni ẹni tó ti bá lẹ́bi mo náà ti ń sọ ó wá ní ojú ẹran tó jẹ kù ẹran tó ti jẹ òun náà jẹ ó mú ó ti jẹ wà lẹ́bi ó fẹ́ẹ́ ti jẹ́ lẹ́bi mo báyìí. mo lẹ́bi tí ọmọ tó ń sá ẹ̀dá kiri ẹgbẹ́ yìí tó ti jẹ yìí tí wọ́n lè tí wọ́n ní ẹ̀mí wọ́n ní ìmì ó ti wá lára lánàá yẹn tó gbà tó fọ́ fún alẹ́bí tó wà wá sí alẹ́bí ní bẹ́ẹ̀ ni alẹ́bí wa sọ̀rọ̀ bá ejò mọ́ ó wá dájú kó wọn fún ara bí òun ti fi níbi díẹ̀ náà ẹ bá sọ̀rọ̀ sọ àwọn èèyàn ní ìbẹ̀ tẹ́ sọ tọ́lọ̀ wọn gbégbà àfàtẹ̀ bá sọ tọ́lọ̀ wọn sọ pé fún tọ́ sọ ìgbẹ́ pẹ́ pé rìsọ́ọ̀tù direct ọlọ́ọ̀jọ̀fọ́ bọ́ọ̀lù bọ́ọ̀lù tó ní kánà bí o sọ dàrẹ́ ti jẹ́nu yìí yẹn ọ̀dà àṣẹ́gbẹ́ ni sọ́rí wọ̀nyí ọ̀kù ọ̀sì gbogbo ní ti jẹ ọlọ́run wa jí ọ padà ọ̀sì wọná èyí ò yẹ èyí ò ti jọmọ náà nù òsì tó lè fi jọmọ náà. sọ wọ́n lè fi àwọn ọ̀rọ̀ kan tó ń sọ sára àfa sí náà tọ́lọ̀ wọn ti sọ̀rọ̀ dàrẹ́ ti wọlé fún kọ́ sí ọ̀sì dídá yìí sẹ́rí problem wà tí a ti ní problem àwọn ọmọ sọ àwọn àbára tí wọ́n lọ tí wọ́n lọ tí wọ́n lọ wọ́n ti ṣe ìgbìyànjú kan tẹ́fẹ́ ìgbìyànjú ni ìgbà tí wọ́n ti dé ẹjẹ́ àti ìgbìyànjú wọn lẹ̀ a ní sẹ́rí ẹ̀sìn náà kódà a ní èrò tó tó wọ́n èmi lada pẹ̀lú ọ̀rọ̀ àbílẹ̀ Muhammad ẹni ẹjọ́ gbìyànjú nígbà tí òsì tí wọ́n lọ mọ́ njọ́ náà wọ́n àbí mọ́ wọn ọ̀pọ̀ àkúgbò láwọn wọ́n wá ń lò báyìí àápadà wá dé àwọn ìfẹ́ mistake ni mistake wọn yẹn ọwọ́ ni wọ́n gbalada ìgbìyànjú wọn ṣe ní ọ̀sán ní gbalada níbi mistake yẹn tó pé wọn ò ráìsì àmọ́ wọn ò ní jìyà rẹ̀. bùdá yàtọ̀ ti dé lónìí tó ìṣẹ́lẹ̀ yóò da ẹjọ́ ti lẹ̀ mùsùlùmí ti ń dé mísìkì èèwọ̀ nínú ìṣẹ̀lẹ̀ àfúlà ìsìlámù ti ń gbọ́ àbọ̀ ọ̀gbọ́ntà fún àtàrà ni àdé mísìkì ẹni tí ó bẹ̀ tẹ́ni tí ẹni lọ́kọrin tó ìgbé àkáàkó àkáàkárà èyí àwọn ẹgbẹ́ ìtọ́ àwọn ẹgbẹ́ ìrẹ̀lú ètò láti fọ́wọ̀ mọ̀ ní èyàn ní olùmọ́mọ́ wà mẹ́rin tó ti mẹ́rin èyí nà kọ̀lílà olùmọ́mọ́ tó ń sọ̀rọ̀ ẹgbẹ́ ìtọ́ ìrẹ̀lú ìtọ́ ìrẹ̀lú ẹgbẹ́gbẹ́ lúmẹ̀ pẹ̀lú ìṣẹ̀lẹ̀ ìṣàrí ìgbẹ́gbẹ́ màlìjẹ̀nú lágbàgbà lúmẹ̀ ìtí ẹ̀bá ká ní ìtọ́ bá ká ọ̀rẹ́ mọ́ láíláí àwọn tí àti wọ́n kọ àwọn tó ń gbígbẹ́ náà àwọn abáyé òní ìtàn ìtàn táwa gbọ́ mẹ́rin ìgbẹ́gbẹ́ mọ̀ fún wọn táwọn afá dé ìmọ̀mù ní wà lórí àbí nígbà tí wọ́n dé ilẹ̀ wọn náà bá wọn àfà wọ́n ní gbogbo àwọn àfà ìjọ náà kan bá jọ náà gbogbo tó ń jẹ́ àfà àti àfà ni wọ́n wò yíyá kí àfà àti àfà ìjọ ilẹ̀ yóò bábà ìdájú tẹ̀ sí ìrìkì láti ìjà láì nìyí ìdájú ọ̀kan ìjà láì nìyí àfùkù wa ni ìmọ̀ láti rẹ̀ gẹ́gẹ́gẹ́gẹ́ wà láti fi orí ẹ̀kọ́ òfífẹ́kù ẹgbẹ́ ọ̀sẹ̀ fún lónìí tí wọ́n ní fẹ́ mẹ́ńtẹ̀ àwọn ṣẹ̀fírì sẹ́yìn àwọn tẹ̀lé ìgbẹ́ bá mẹ́tẹ̀ wọn lè wọ́n kó bẹ́ẹ̀ kíkà rẹ̀ nínú ọ̀sẹ̀ tí wọ́n fẹ́ ẹgbẹ́ kó ń bẹ́ẹ̀ ẹgbẹ́ kó ń bẹ́ẹ̀ lè tẹ̀sí ní orílẹ̀ yìí ìlú sọ bẹ́ẹ̀ o. ibi tí wọ́n gbẹ́mọ̀ nù ìmọ̀ ẹ̀sìn tó mọ̀tẹ̀ sí tó gbẹ́mọ̀ nù àlẹ́ kọ̀ǹtì àìsàn náà báyìí wọ́n lè mọ́tò ń wà lọ tẹ́sí bẹ̀rẹ̀ náà báyìí jù wá lọ àmọ́ wa ti rí síwájú wọn lọ pẹ̀lú àǹfààní tó wà ẹ̀yìn sọ fún mi ayé àtẹ́lẹ̀ wa fẹ́ kí kẹkẹ̀ bọ́ sórí fóònù náà láti gbé lọ́wọ́ kọ̀ọ̀kan wáyẹ̀ wa ayé àyè wa sí ayẹyẹ fún ọ gbogbo ọmọ wa tẹ̀síìrì tó ń lé ní two hundred different kúrà ní àwọn afọ afọ àyíbó ìkiri afọ àyíbó ìkiri afọ àyíbó ìkiri àwa ti sàmọ̀jọ jù wọ́n lọ nǹkan àwọn ẹni jẹ́ ẹni jẹ́ àfà ní àwọn olómi ẹ̀ẹ̀kan ní ṣé àwọn ọmọ yìí wọ́n lè mẹ́tẹ̀ẹ̀sì mú wa ní ìtẹ̀sí ìtẹ̀sí ìrìn wọ́n lè mẹ́tẹ̀ẹ̀sì mẹ́sàn òun bẹ́ẹ̀. sọ́ọ́rì ọ̀rọ̀ yẹn sọ̀rọ̀ à ń takò wọn à takò wọn ìmọ̀ tí wọ́n mọ̀ yẹn kò sẹ́yìn tí ò

táwọn fi jẹun mọ́ ọ̀pọ̀ kan afá àti ẹ̀fẹ́ jẹun ní ọlọ́run sàmọ̀nà wa sallallahu ala nabiyina Muhammadin wa ala wa sahbihi wa sallam ọjọ́ ti lọ ànínáfàdà ti dáa